Hello everyone, welcome to Toyeen Talks. Yewande Alabi, straight from the arts. Ó ga o, ó jáde tán. Ó play oríṣiríṣi ẹgbọ́n ṣé tòótọ́ ni má jẹ́ pé mò ń gbé bọ̀rọ̀. Ṣé tòótọ́ ni Fọlá Tinubu lóyún? Ah, ẹ jẹ́ ká jọ wá gbọ́ torí mi ò mọ̀ honestly mi ò rí bẹ́ẹ̀ but àwọn tó wà ń ta náà ló lè sọ ẹ jẹ́ ká jọ enjoy straight from the heart. Thanks for watching till I see you in my next video. Stay safe, stay blessed. I love you. all. Bye. káró dìmọ̀ṣọ káró rọṣọmọ́dì kídi ṣáà ti má ṣe kíni ó ti má gbófò èyí tó yẹ ìyẹn máa fi lọ terminate ẹ̀ kílò kílì ibẹ̀ iye tó bá fẹ́ gbà gbogbo owó monetization kó gbé fún ṣùgbọ́n àwọn tó bá yẹ pé wọ́n ti wà morally bankrupt bí olókìlì àwọn tó ti tán fún táyé wọn ti jóná bíi tolókìlì àwọn tí ó kù kankan fún nírú ọjọ́ orí lókìlì kì í ṣọ̀rọ̀ lọ́jọ́ orí o àgbàlagbà tó bá wà ní ninety seventy eighty wọ́n lè ní pé wo ọjọ́ ti dalẹ̀ ọjọ́ ti dalẹ̀ fún lókìlì at thirty nine ó ti kù lùsọ ti jóná pátápátá fún lókìlì lókìlì is morally bankrupt nothing left. thank you Tea Warriors lójú ara títí ẹ o ń pẹpẹ <laughs> mo fẹ́ pẹpẹ Lizzy mo fẹ́ pẹpẹ Lizzy ló jẹ́ kó wọ páńpẹ́ jòbótúlà mo fẹ́ pẹpẹ àwọn tó wà lórí Facebook náà ló tún jẹ́ kó máa wọnú páńpẹ́ jòbótúlà dìmọ. The shame is on you, luckily. And I don't ever want you to stop. Torí bó ṣe ń try láti create láti down um, remove evidence láti trivialize láti wò ó wípé orí burúkú tó ń ṣe ń ta yẹn wípé it's just for content purpose. The more ló ń firú ọmọ jálajàla ọmọ tí ò lójú tì ọmọ tó ti wà morally bankrupt ọmọ tí ò kù kankan fún the more ló fi rẹ̀ hàn fúnra àwa ta ní dignity by, àwa ta ní self worth I can never in my dream engage myself in such dirty talk with anybody. àwọn tó ń ṣìn àwọn tó ń pẹ̀pìn wa gan-an style ló ń bá dé àwọn tó ń pẹ̀pìn wa tá à ń pẹ̀pìn style ni because ọmọ tọ́tọ́ ń lé ọgbọ́n tọ́tọ́ ń lé ọmọ ọmọ tó ní self worth and self value ni wá ayé tiwa ò bàjẹ́ bíi tolókìlì béèyàn bá tiẹ̀ ti rìn wòwò tó ti gbé láńgbèjì inú ẹ̀ káàkiri àgbáyé tó jẹ́ pé ibi táwọn kọ̀líìgì ẹ̀ wà lórí porn site ọ̀fẹ́ ni wọ́n ń wò ẹni tó upload ẹ̀ ti pàyà láyà owó lẹ́ni tó upload ẹ̀ ó ti pa kírìpà owó lórí fídíò yẹn àwọn míì ti dọ́ọ̀bù ẹ̀ wọ́n kírìpà ẹ lọ sí gbogbo ibi táwọn kọ̀lígù ẹ̀ wà lórí pọ́n ẹ bá ti gbórúkọ ẹ̀ sí báyìí láńgbèjì inú ẹ̀ màmá ẹ lọ sí pọ́n ṣáìtì pọ̀ káàkiri so ẹni tó bá tiẹ̀ ti rí irú rìn orí burúkú yẹn all over the world ẹ jọ kí ló tún kù mo bèrè lọ́wọ́ yín ni kí ló tún kù ó ti kù lùsù ó ti kàláàsì ó ti tán. ó ti tán fún lòkìlì ah wàhálà wa o wàhálà wàhálà wàhálà wàhálà ń bọ́lẹ́ títún gbọ́n yẹn sọjí olè ń bọ́lẹ́ ti gbọ́n yẹn wọ́n ní àlùpà <laughs> ní dààmú ṣóyún ti wọ seven months ni kò yẹ kẹ́ tètè gbérù yẹn síta oyún tó lè lọ ṣẹ́ ni ọ̀ tálẹ́ni tó gbérù yẹn síta ó yẹ kẹ́ pretend àsìbẹ̀ ẹ̀ mọ́ ni wọ̀lá ẹ̀ ó yẹ kẹ́ pretend bí ẹni pé ẹ̀ mọ̀ ẹ ti jẹ́ kóyún yẹn débi tí ẹ pé ohun tó ń wò ní ilé iṣẹ́ irú eléyìí ń sìn ó lè lọ bóyún jẹ́ ìyẹn ẹnu ìṣó ó lè lọ boyún jẹ́ to to clear evidence ẹ bá ti jẹ́ kóyún yẹn gbórin kó ti wọ bíi six months kó ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa ṣé wàá gbé wá sórí ìkànnì yìí irú yẹn ni ò bá dà irú eléyìí ń sìn ẹ fún láǹfààní àti lọ bàjẹ́ ni anyways ẹja continue títí lókìlì mm, Lizzy confirmed it á lọ boyún yẹn jẹ báyìí o jẹ́ má bàá jẹ́ kó ta fún lókìlì kó ta kó gbowó olóòbùkún lókìlì ojú méjèèjì ló fi ń wọ́mọ tó máa bí lọ́mọ ẹ̀ kóyà fi yẹn ṣe trade by barter lọ́wọ́ kínní kó sọ fún pé tí ẹnu ìṣó bá ti bi òun á rà lọ́wọ́ ẹ̀ káṣíríṣi bò ní káròdì mọ́ṣọ káró róṣọ mọ́dì kídi ṣáà ti má ṣe kíni ó ti má gbófò èyí tó yí ìyẹn máa fi lọ terminate ẹ̀ kílò kílì ibẹ̀ iye tó bá fẹ́ gbà gbogbo owó monetization kó gbé fún kó ta fún officially hmm. anyways she don issue disclaimer kẹ fún ta ni Rachel uh-huh. Kati Fodi let me see if my admin will, will stream on, on YouTube kò rọrùn fún mi Ọlọ́run Kati Fodi I wish I can help you but let me see if admin can can stream to YouTube ẹ̀yin te wà lórí YouTube Emma Bruno, bínú to even download show and put on YouTube now mo need the staff ẹ má bínú let me call let me see if admin can so that ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ lọ join wa ń bẹ katifodi is at work is when she is at work that she be complaining they don't allow them to use Facebook lẹ́nu iṣẹ́ wọn. èwo nìyẹn báyìí. wàhálà wàhálà wàhálà. Which one is that? Mm. And call me sorry. pé kíní ti lọ lọ́rọ̀ kan báyẹn sìn hmm. Hmm. ok what's the disclaimer about jẹ́ lọ wò lọ́dọ̀ Ọláyọ̀. Is she saying no ni? Is she saying kò ṣẹlẹ̀? Wọ́n <laughs> máa lọ yọ ni. Èèyàn ń bẹ́ tètè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn. jẹ́ ń wọ̀dọ̀ láyọ̀ kí ni disclaimer yẹn wà all about. okay. so mi ì tí ì rí láyò tí ì gbé ẹ jẹ́ ká máa bọ́rọ̀ lọ lókìlì. No ẹ̀pá ń para ẹ̀ lẹ́gbàá òróró ọ̀rọ̀ welcome on board. lókìlì ẹ̀pá ń para ẹ̀ ó lóun pajá ara ẹ̀ ló ń ṣe wàláì tó bá rẹ́ni bá ẹ wí ṣùgbọ́n àwọn tó wà lára ẹ àwọn tó ti wà morally bankrupt bí ó bíi titi ẹ náà ni wọ́n àwọn tó ti jóná fún tí òkú kankan àwọn ọlọ́kọ nílé lálẹ́ ń ta àwọn olórí burúkú àgbà ló wà pẹ̀lú ẹ lókìlì àwọn ọ̀yá tó jẹ́ pé wọn ò jẹ́ ṣe titi wọn bẹ́ẹ̀ àwọn ọ̀yá tó jẹ́ pé wọn ò jẹ́ ṣe titi wọn bẹ́ẹ̀ wọn lè fi irú ẹ tọrọ ọmọ lókìlì àwọn tí wọ́n fi ẹ tọrọ ọmọ níjọ́sí lọ bèrè lọ́wọ́ ẹ mọ́ bá láńlé ẹ̀mí àbàtà lókìlì lọ béèrè lọ́wọ́ ọmọ báláńlé ẹ̀mí àbàtà tó fi ẹ́ tọrọ ọmọ níjọ́sí béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé bákan náà ṣì ni orí ìjẹ́ tiẹ̀ orí ìbùkù ẹ̀ láyé lọ́rùn ó ta ẹ̀ dànù ó ní ká má pàdé mọ́ torí kò sẹ́ni tó máa ríru ọmọ bíi titi ẹ̀ tó ń bojú ara ẹ̀ jẹ́ tó ń bojú ọmọ tó bí jẹ́ in the name of what you want to bury evidence ọmú ẹ lọ́rùn ọwọ́ lórí burúkú ẹ wá sọ okó àtòbò wá sọ di content yet olórí ibú ara ẹ ló tún máa lọ ra òrùka fúnra ẹ lókìlì wàá lọ ro òrùka fúnra ẹ from Joro to Joro. wàá ní olórí ibú bàbá tuntun pòyòyò Mr Gbẹ̀wùdání wà á nóun ló rà fún ẹ hmm? lókìlì ayé ẹ ti rún lókìlì ayé ẹ ti rún oṣù orí burúkú títí títí títí títí títí ẹnu àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ kò ká ẹ wọ́n ti dà sí ẹ lára wọ́n ti wò ó pé iṣẹ́ tí yẹ ẹ ṣe tó ṣe láṣetì ṣáwọn làwọn fẹ́ wá gbégbẹ́ lọ́sàn gangan lókìlì iṣẹ́ tí ìyá tó dẹ̀jẹ̀ lé ẹ lórí tó ṣe láṣetì tí yẹn náà fi ń wò pé ọmọ má pa mi ọmọ má pa mi tó bá di pé ọmọ má para ẹ̀ àwọn èèyàn ń wú ẹ láwò sunkún lókìlì òun wo rẹ láwò rẹ rìn ṣó orí burúkú tó ṣe pẹ̀lú boyfriend ẹ olóko ẹ̀ did you go back to listen to it tó bá tiẹ̀ go back to listen to it náà ayé ẹ ti bọ́ọ̀nù it will not make a sense ó ń ṣobìnrin gidi ó ń ṣe virtuous woman ó dàbí irú àwa báyìí ó ti kùlú so ti bọ́ọ̀nù fún ẹ lókìlì. You can't be living under a man kò má gbé lọ́dún you you can you okay even if you don't live under a man but you have a man in your life ah uh ah -uh. you will not subject yourself to such amount of ridicule. o oh, gbábẹ́ ọkùnrin o but you have a man that you call a partner a boyfriend a husband come on orí burúkú tó ṣe tó ń ṣe because o ṣẹ̀ṣẹ̀ ń ṣe anyways pẹ̀lú jòbótúlà the shame is on you kò sẹ́ni tó máa ní pé ọmọ pọ̀ lọ́wọ́ òun tó tó bẹ́ẹ̀ gẹ̀ ọkùnrin pọ̀ lọ́wọ́ òun tó tó bẹ́ẹ̀ ọkùnrin pọ̀ lọ́wọ́ òun tó bẹ́ẹ̀ gẹ̀ tó máa ní pé ẹjọ́ ẹja fún lókìlì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò sẹ́ni tọkùnrin máa pọ̀ lọ́wọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ tó máa ní à mo dẹ̀ ní brọ́dà kan lókìlì wá fẹ́ mo dẹ̀ ní ọ́nkù kan lókìlì wá fẹ́ mo dẹ̀ ní ọmọ kan lókìlì wá àbí kí ó lọ fẹ́ lókìlì kò sẹ́ni tó máa wù because wọ́n ti rí pé o ti wà morally bankrupt iyì kankan ò sí lára ẹ lókìlì zero ẹ máa gbọ́ ohun ẹ̀ o ṣùgbọ́n ká tó kẹ tó gbọ́ ohun olóbùkù ọmọ níbi tí wọ́n ti ń fi yín wáńkíwáńkì lórí live show lọ́mọ tó fẹ́ tó ń claim to be a married woman ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀yin gangan lọ̀tá ọmọ yìí I cannot imagine in my widest dream kí YBO máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn níta gbangba pẹ̀lú tá a ní ah, màá ti lọ́nu inbox mo lọ kọ́ṣọ̀ wọn ọ wá gbọ́ wọn gbọ́ o ṣùgbọ́n màá sọ tẹnu mi bẹ́ẹ̀ ni tí mo dẹ̀ jẹ́rìí oúnjẹ eh, èèyàn tèmi láyé kó wá gbé ọkùnrin ọlọ́kùnrin sórí fóònù kó máa sọ pé ṣé o máa jẹ kinní kan láyé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ibi o láyé ó dòdì torí ẹni tó bá lójú máa ń tì lókìlì ti wà morally bankrupt ìyá ẹ̀ ò tọ́ rárá wọn as in I still question wípé ẹjọ́ ṣé mo sáfẹ́ jọ́ wà ní wúlíṣì ni. Wule, ṣé bádìí àwa ń wúlíṣì ni apẹtẹ ìbàdàn òjé challenge ẹjọ ṣó wà ní bádìí ní wúlíṣì olórí burúkú ọmọ lókìlì yóò jọmọ tí wọ́n tó ń lu òyìnbó láyé that is why she cannot fit in láàrin àwọn títí ẹ̀ she can't fit in gbogbo àwọn ọmọ tí wọ́n gbé wá láti nàìjíríà some of them you be wondering pé àṣebí ni wọ́n bí ẹ sí ni ṣebí ni wọ́n bí ẹ sí you be questioning àwọn ọmọ yẹn ṣùgbọ́n lókìlì tó bá sọ fún yín pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú wọ UK lánàá ṣe máa jiyàn mo béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá tí wọ́n bá sọ fún yín pé wọ́n ṣẹ̀ mú lókìlì wọ UK lánàá lánàá pẹ̀lú manners ẹ̀ ìhùwàsí ẹ̀ lórí Facebook ṣé máa jiyàn kò pọ̀tírì ọmọ tí wọ́n tọ́ rárá. oríṣiríṣi kọ́ńtẹ́ǹtì ló wà ó ṣe jẹ́ kọ́ńtẹ́ǹtì ṣó máa jòbó mi ṣó máa jokó mi okó mi ń le òbò mi ń le lílókìlì ọmọ tí wọ́n tọ́ ń lu òyìnbó ìyàwó ilé alágbèrè oníṣìnà nìyẹn yàn láàyò láti máa náà fi ń create content àwọn àgbàlagbà kan dẹ̀ wà tí wọ́n nírú ẹ̀ lọ́mọ nínú ilé wọ́n wà ní orí show yẹn and they cannot caution her. ó kàn ń bojú àwọn tó ń tẹ̀lé jẹ ni bó ṣe ń já kúrò ní àjálù kan ẹ wo kọ̀ǹfàmù ni ọwọ́ burúkú wà lára olókìlì ọwọ́ tó wà lára ẹ̀ tó jẹ́ pé kò mọ nǹkan tó kàn fún ilé ayé òun gan pàápàá. Hmm? òun fúnra ẹ̀ gan ò mọ nǹkan tó kàn ń ṣe ilé ayé yẹn kéèyàn ìwọ kan ló àbí òun àti bàbá àtútù pòyòyò last month kan ni wọ́n wà ní Amẹ́ríkà òun àti bàbá àtútù pòyòyò ó dẹ̀ ra ríǹgì fúnra ẹ̀ ó ní bàbá àtúntú pòyoyò ló rà fóun ó dé ní mọ́ǹtì yìí three of three weeks after or two weeks after ó ń bá another man sọ pé ṣó máa jẹ òbò òun ṣó máa mọyàn òun ṣó máa ṣe kinní kan <laughs> ìyàwó lé ìyàwó lé òun ló pèrè ẹ̀ bẹ́ẹ̀ o táwa dẹ̀ mọ̀ pé ìṣì ìṣì orí burúkú tó ṣe lọ́dọ̀ sáàmù sáàmù ìyẹn ò tí kúrò lẹ̀ ayé olókìlì ti bàjẹ́ ayé lókù gọ̀ọ́dọ́ọ̀gì òbógbẹ̀rígbẹ̀ ọmọ lásán ìkejì ajá ayé ọmọ yẹn ti jóná mi ò fi ilé ayé lókìlì mi ò fi tọrọ fọ́ta ọ̀tá mi there is nothing to be proud of about her manners zero lifestyle zero nothing to be proud of nínú ayé lókìlì she is not somebody to be envied. ẹ wo fídíò eléyìí fídíò yẹn dà ń bọ̀ ọdọ́láyọ̀ má bínú mo ń snack mo ń jẹ crispy peanut peanut yẹn mo sọ pé tó bá jẹ́ yìí náà ni peanut yẹn tẹ́ bá ń gbọ́ hmm. I've had it in my fridge o ọkọ mi kàn lọ́bẹ̀ bí mo fẹ́ ṣe ṣóò ń sìn pé ah, ẹ jẹ́ á máa gbẹ́nu jò mo dẹ̀ ti wá ṣí tán báyìí mo dẹ̀ fẹ́ jókòó tì tán ká bá kanlẹ̀ ó kírípsì ó kírípsì dákú ah tẹ bá gbọ́ pé quality àwọn peanut tó ṣe é mu gaari láì fi ṣúgà sí i'm looking for the cover jẹ́ n cover ẹ̀ kí n lọ dá padà sínú inú fíríjì ká máa jẹ tán ìṣì cover ẹ̀ dà found it so excuse me guys. Mm. tired I am. Okay. So ẹ jẹ́ ká lọ gbé. Good evening, Anugua Christiana. How are you? Albarika Animasha Onurat. Why my name lol? Uh-uh. Okay. <laughs> Èèyàn kọ́kọ́. Lókìlì àní máa ń ṣàwọn aṣòṣì máa mọ̀ <laughs> èèyàn kan tó wá ń já ní máa ṣàwọn wà lórí lifestyle tí ó ń protest ó ní pé ẹjọ́ nítorí ọlọ́run why my name <laughs> why my name ah èyí tẹ̀ ń já ní máa ṣàwọn yẹn wàhálà <laughs> ìmúra yìí pọ̀ jòbó túlá ò mú kíní yìí kékeré o jòbó túlá ò mú kíní yìí kékeré ìwòye láti ẹ̀ náà rèé tí wọ́n ní kó lọ ṣe photoshoot so that àwọn èèyàn ti máa wò ó wípé àà ọmọ yìí máa dùn ó máa fine tí wọ́n kaṣọ sí lọ́rùn tó kó canvas sí lẹ́sẹ̀ tó fún ní gò dúdú wọ́n ní ó lọ studio kó lọ po kó lọ ya fọ́tò wọ́n wá gbé yẹn káàkiri àwọn pẹ́pẹ́ Lizzie ọdún yìí báyìí odó ló ń gún ìyá ẹ̀ tó fẹ́ gún ìyá ẹ̀ pa. Hmm. wọ́n máa ń múra gidi gan mà ní wọ́n ń pọ́n okó yìí ilẹ̀ wọ́n ti dín gbogbo irun irun tí ò ní ẹ́gíìsì orí tí ò ní ẹ́gíìsì tó jẹ́ pé gbogbo irun ẹ̀ gbogbo wájú ẹ̀ ti ó ti gbá rìvátì lọ sẹ́yìn wọ́n bá ti clipper bọ̀ wọ́n náà wọ́n ń ṣèpù ẹ̀ <laughs> lọ́kìlì ẹ kú palẹ̀mọ́ ẹ kú kalẹ̀ mọ́ ẹ kú ọ̀rọ̀ oko ìmúra yìí pọ̀ tẹ̀ áhà bí wàhálà ṣe wá pọ̀ jù bá dírẹ́sì ṣe wá pọ̀ jù lẹ́tà lọ báyìí ọlọ́run ò fún wọn lówó kò dẹ̀ fún wọn bíútì tó máa fi máàcì gbogbo wàhálà bóyá bóyá very dark black man ló dá wàhálà lẹ́ẹ̀bà e ìtòrí yẹn ni àdìjáde <laughs> yẹn ti ń fi irun ṣe ṣó. ni wàhálà ti bá jòbòtúlà ló ń dín irun ẹ̀ ló ń kó sínú òróró inú agbada ni wọ́n ń yan irun ló jòbòtúlà wọ́n ń yan wọ́n á dá èyí ẹ̀ wọ́n á fọṣẹ́ sí i wọ́n á pẹ̀mẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á kó wọ́n á fi wíìgì lórí kíni December ìyàgà adọ́pa <laughs> ni. December yìí a ṣe kíni a kà mọ̀mọ̀ wọ́n múra lẹ̀ gidi ni ó ń ṣọ̀rọ̀ ajé ara ẹ̀ lẹ́pẹ́ tó bá máa fi dé o má sọ pé ó ti kùlùsù ó ti kàláàsì fún mi ń bí o bí mo ṣe ń tójú ṣe ni mò ń tábẹ́ ṣe o bí mo ṣe ń torí ṣe ni mò ń ṣe kinní o wọ́n lọ yọ kátàràtì àbí kí mẹ́sìn wọn gbin wíìnì àbí kí lọ́nà wà nínú ojú ẹ̀ ojú ò ṣe é ṣíwó òrùn mọ́ báyìí. wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà ah ah kí ló dé ìpalẹ̀mọ́ yìí pọ̀ ah ah. pẹ̀lẹ́ jòbótúlà pẹ̀lẹ́ kú múra Lọrọ hmm. lọ́rọ̀ ale ẹ̀yìn fonaga afàtọ̀ fọnàgà ọ̀jápátá ẹ̀ bẹ́bò máa mú máa mú yẹn náà <laughs> <laughs> ìmúra ipò áá òwú lẹ fi ṣerun ni àbí kínkì ẹ gbogbo ẹ náà bíi tọmọ gáràjì náà ni gbogbo ẹ equals to zero gbogbo rebranding yẹn equals to zero ni bíi tàwọn ọmọ tó ń já tíkẹ́ẹ̀tì náà ṣì ni gbogbo ẹ̀ you can only take the girl out of i mean the boy out of kini hmm? ilé ipò o ẹ kú múra o ẹ náwó ara yín o gbọ́dọ̀ tí wàá lọ gẹrun yà àwọn eléyìí ò wò ó ọmọ àti gbẹ́wájú yẹn jin jòbótúlà n tèmi ń wò yìí ẹ lọ wo lọ́dọ̀ láyọ̀ wọ́n ti gbẹ́ jin o. <laughs> àwọn eléyìí ò ń ṣe professional àbórí títí ẹ ló tẹ́ bí gba sákàrà báyìí lẹ́ni yẹn bá ń gbẹ ló ń gbẹ wọ́n ti gbẹ jìun wàláì ẹ lọ wo lọ́dọ̀ láyọ̀ wọ́n ti gbẹ bí kinní yìí jìn ó fẹ̀ ni bí lábẹ́ńbẹ́ àpẹẹrẹ àwọn eegun àà àà àà àà àà àà ó bá yájú ká ti ẹ̀rọ ojú wàhálà ti wá wàhálà ti wà lórí Facebook wàhálà ti wá wọ́n ń ṣèmúra wọ́n ń ṣènáwó ara wọn ni hmm, pẹ̀lẹ́ ò ní ọ̀lẹ́ eyelashes fún ẹ àti contact jòbótúlà ò tí ì múra pẹ̀hẹ́n torí wọ́n ti bẹ́ẹ̀ ṣépùn ojú ẹ̀ ní kọ́fà eyelashes sí i. Mm, kọ́dẹ̀ lẹ ìkànnà fún ẹ kó tọ́ péǹtì náà ìyẹn náà á dáa ara pé ẹ ń ṣe rìbrandì ẹ múra ẹ ṣọrọ oko ara yín lẹ̀ mm. ní kọfí eyelashes kọ́dẹ̀ lẹ ìkànnà fún ẹ ìṣe àwọn wèrè tútù ọlọ́run máa jẹ ọbọ̀ ọbọ̀ ọbọ̀ ni ọbọ̀ ọbọ̀ ọbọ̀ ọbọ̀. atọbọ ọbọ ni nothing fantasizing nothing mo tobi títóbi ọlọ́run búra ọlọ́run má jẹ iyo àwọn oúnjẹ rubbish mm. iyo iyo ọbọ ọ̀bọ ọ̀bọ ni ọ̀bọ ọba ni. gbogbo ẹ̀ náà ló kà ló bá dé ló kà ló bá dé lókìlì jọ nítorí ọlọ́run ṣó ti faṣọ ránṣẹ́ kò ṣe rán sista mo pé ní last year send the three hundred thousand um, three hundred um, pound àbí dọ́là dẹ̀mí tó ní kí wọ́n bẹ̀rẹ̀ fi ra bàtà jíngí polo jíǹsì kọ́ bẹ̀rẹ̀ fi rà fún boyfriend yẹn torí ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ìnáwó yìí ìyẹn ló yẹ kó jẹ́ láàsì o ṣé ìtẹ̀lẹ̀ ti wà ńlẹ̀ bàtà ti wà ńlẹ̀ gbogbo ẹ̀ ti ṣe nọ́mà ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ lọ gbé voice note wá o jàre ọrọ̀ ajé yẹn pọ̀ wípé kọ́kàn ọmọ yẹn ṣáà máa ṣì tó bá tóun bá máa fi dé ṣe mọ̀ pé oríṣiríṣi ti ṣẹlẹ̀ between April and now mm. oríṣiríṣi ti ṣẹlẹ̀ so kí ló kìlì kó lè tún wọṣẹ́ yẹn òun ló ṣe ń rí bíráǹdì ara ẹ̀ ó lọ ṣerun ó kọ́kọ́ kó pọ́pọ́ọ̀fù gbà tó kó pọ́pọ́ọ̀fù ó mú ọṣẹ àgànyìn ó fi sí irun pọ́n ìgbà tí irun pọ́n tán ó gbé padà lọ sọ́dọ̀ wọn ó ní kó bá wọn dá ìyẹ́ wọn dá ìyẹ́ mm pẹ̀lẹ́ tiẹ̀ àti hiv test go do another. ọdọọdún ni o lókìlì má gọra ẹ o má sọ pé nítorí o ti gba rìsọ́ọ̀tì last year oṣù mẹ́fà mẹ́fà ni wọ́n fi ń ṣe hiv o lókìlì oṣù mẹ́fà mẹ́fà ni wọ́n fi ń ṣe test hiv so má sọ pé nítorí o ti o ti gba rìsọ́ọ̀tì last year kó lọ gọ́ra ẹ̀ kó dẹ̀ gọ́ra ẹ̀ náà alalanlala kí ni làlúrí ẹ̀ gan nínú ayé lókìlì so tún sọ fún kọ́sítọ́mà ẹ̀ kó lọ gbé kinní ẹ̀ sórí ìwọ̀n o lókìlì lókìlì sọ fún kọ́sítọ́mà ẹ̀ kó tún lọ gbé sórí skéèlì kí wọ́n tún wọn kinní ẹ̀ o bí ó jẹ́ yẹn kó tiẹ̀ bá ń fún ẹngono kókọ́ọ̀sì bọ̀ olórí ẹ tolóṣì ẹ bá débi kó máa gbẹ́ kó máa gbẹ́ jìngò ṣà kó máa gbẹ́ bá ń fún ẹ ní gono kókọ́ọ̀sì gono ráfẹ́lì wèrè ọmọ òbògírò kòkòbò tí ò ní kọ́ńtró. nonsense nonsense girl. Hmm. kí ni ẹ eh, mi ti rí láyọ̀. <laughs> ìnáwó yìí pọ̀. <laughs> Oh ga you! wàhálà yìí ìpalẹ̀ ọmọ ìpalẹ̀ ọmọ jòbótúlá yìí very funny to me <laughs> ẹ jẹ́ a gbọ́. ó wá voice note yìí dọ̀kásì. Uh-uh. irọ́ o ibo ni mo ti rí yẹn ó dàbí ọwọ́ ọlọ́wọ́ àárọ̀ nìyẹn ẹ̀hẹ̀ onílé. hello baby. ah this is my baby. hello ìfẹ́ mi. ẹ má fọ o a máa play èyí tí wọ́n ṣe lẹ́yìn tí kì í ṣe orí Facebook all this was for locally or is for locally láti ṣe kí ni láti cover evidence pé wọ́n mú òun lọ́wọ́ ọrùn ọwọ́ wọ́n mú lọ́rùn ọwọ́ wọ́n hé mọ́lẹ̀ báyìí kò jábọ́ òun ni gbogbo orí burúkú tó ń ṣe but the shame is on her òun ló ní ìtìjú òun ló ní what ìtìjú ẹ̀ ṣèbọ́kùnrin ni jòbótúlà ìṣì mo fẹ́ wo ẹni tó máa ní. Ni òun ní ọkùnrin nílé tó extra táwa wò wípé lókèlè ó yá wà lọ fẹ́ àbí wà lọ fẹ́ lókèlè kò sẹ́ni tó wọ́n ń péjú wo wèrè ni wọ́n máa ń pa ayé máa ń péjú wo wèrè ṣùgbọ́n kò sẹ́ni tó máa béèrè gbàdúrà pé wèrè tó ń jó tí gbogbo èrò pọ̀ lórí ẹ̀yẹn òun kó ṣe kí ni kó jẹ́ mọ̀lẹ́bí òun kò sẹ́ni náà ẹ má jẹ́ àtúnra wa so bẹ́ẹ̀ ni kéèsì lókìlì. Eh. a supposed married woman. a supposed married woman lókìlì. Your shame is shaming us. Your shame is shaming your generation. I feel gutted on your behalf. Dangote <laughs> àbí talẹ́ńtọ́kọ̀ dúpẹ́ jáde sí mi ní is the senior brother of Gonori <laughs> Gonorafeli. <laughs> Gonorafeli is the senior brother of gonorrhea. Ẹ ní pa mí. Ṣé gbọ́? Ẹ ní pa mí gbogbo yín. Ṣé òun ń sọ̀rọ̀ ni? Mo kàn ní kí n bá wọn wí ni ó jẹun lẹ́kọ̀ọ́ ni náà. bíbí mo láì pọ̀ ohun tó ń lò yìí ṣé kò ń ṣe pé o ti lóyún fún mi. ọmọ tí ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ìtàn fi máa kọ́ wálé. bẹ́ẹ̀ni bíbí báwo ṣe ń sọ̀rọ̀ bí a ti lóyún bá a ti lóyún fún mi ni. mi ti wà lọ́nà ni ó ti kú. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ o. gbọ́ mm. mm, ọ ó ti sá mm. lọ. Yeah. Tade.